rahman rahim alhamdulillah fúnmọ̀ sọ́látù wasalamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí obì ní ìlú ìbàdàn wa ní ọ̀yọ́ state tí wọ́n ń bì tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ abẹ́ ọba àlekè ọlá jẹ́ kílé ẹ̀kọ́ náà máa tẹ̀síwájú gbogbo àwọn tó ń kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àti gbogbo àwọn mùsùlùmí ọlọ́run bá ní san yín ní ẹ̀san olóore kó jẹ́ kí a jọ jèrè láyé àtijọ́ ọ̀gbìndà kìámà kọ́lọ́n kó gba rọ̀mọ́dán lọ́wọ́ wa ọlá aláhàúlà wà láàkú wátà ìlà àbílà ìlà àlì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulrahman adégòkè tí yọ kà fún wa bismillah. bismillahir لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́dọ̀ láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa taimiya shakir bismillah. قال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار رواه Ibn Majah The Prophet of Allah peace be upon him said there should be said no causing of harm no causing no should there be there be provocating of harm transmitted by Ibn transmitted by Majah. Lesson from the Hadith. Islam discourages harming people. One should not reciprocate evil with evil. Infliction of arms on people is a sign of wickedness of faith. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà lálùbáríkà tí ó pọ̀. Bí ààwẹ̀ Ramadan ṣe ń lọ yìí, jàmá ẹ ká tó mójútó tọ́lọ́run ní ṣíṣe kọ́lọ́run kó gbà ní ìjọsìn lọ́wọ́ wa. Pẹ̀lú ọ̀dọ́ Ọlọ́run ní òru èní, a fẹ́ sọ àsìkò wa lò pẹ̀lú àwọn contemporary issues àwọn àlámọ̀rí tó ń ṣẹlẹ̀ lágbàáyé lásìkò tí a wà yìí òun la fẹ́ fi ẹ́písòdù yìí yanjú ẹ̀ léyìí tó súnmọ́ pé kò ní ka bóyá àtúnpadà lo ẹ́písòdù míì kí náà ni òun ni pẹ̀lú àjàkálẹ̀ àrùn àbí àìsàn èyí tí ó mú gbogbo ayé dundun lásìkò tá a wà yìí tí í ṣe àìsàn coronavirus abẹ ọlọ́run ọlọ́run bá ní ká àìsàn burúkú yìí bá ní ká kúò ńlẹ̀ àwọn èyí tó ti ṣáájú ẹ̀ ìwọ lọ bá ní ká kúò ọlọ́run mọ́sàlá bá ní ká kúò ní gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé ìyẹn la ṣe fẹ́ wo díẹ̀ nínú àwọn ìdájọ́ àti àwọn àlàyé èyí tí àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ṣe nígbà tó bá di wípé àìsàn ń ṣẹlẹ̀ nínú ìlú a wo alhadiyu nabawi fi ta'amul ma'a ta'un walwaba nígbà tá a bá rí pé àdánwò àìsàn àjàkálẹ̀ àrùn ó di tọrọ fọ́nkálẹ̀ nínú ìlú àbí lágbàáyé kí ni ìlànà tí anabiwa muhammad sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ torí wípé nínú àwọn ìbéèrè tí ó ń wá sí ọ̀dọ̀ wa òun ni bí àwọn mùsùlùmí ṣe ń béèrè pé tó pẹ̀lú àwọn àṣẹ tó wá láti ọ̀dọ̀ àwọn tí ọlọ́run kó ìdarí orílẹ̀-èdè wa lé lọ́wọ́ àti àwọn ìlú wa ìyẹn ń fà tọ́já sí wípé tẹ̀síìrù ní ṣíṣe níbi táwọn mùsùlùmí ti máa ń kóra wá jọ táàmù ṣàlàyé ìtumọ̀ kùránì kò lè wáyé kọ́mọ̀ jẹ́ pé látara àwọn tàfàṣìrì jókòó ìṣàlàyé kùránì làwọn èèyàn ó ti máa kó àìsàn coronavirus báwa mùsùlùmí ṣe máa ń kóra wá jọ táàmù ṣèftọ́rù ìftọ́rù mọ́sálásí eléyìí mọ́sálásí tọ̀hún nílé ustaasu báyìí nílé màálìmù báyìí nílé alájà àbáláàjì báyìí gbogbo eléyìí ó di ń tó nira ká tó wá sọ ìran tàràwíì torí pé àwọn èèyàn àwọn mọ́sálásí mi bẹ́ẹ̀ náà lù èèyàn tó lé lọ́gọ́rùn-ún tó lé ní igba tó lé láàdọ́ta ní ó kírun níbẹ̀ jimá náà ń bẹ́ẹ̀ àti àwọn àbí tó wà láwọn tó yẹ pé muslim dominated areas àbí estates ẹ̀ẹ́dì pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òun ni ọ̀mọ̀ wà ń bẹ̀ tó sì já sí onímọ̀ lera nínú nǹkan jẹ́ kó yé wa ni wípé àkójọpọ̀ ọ wà nínú ibi tí irú àwọn àjàkálẹ̀ àrùn yìí tó ti máa ń tara ẹnìkan bọ́ sí ara ẹlòmíì ìyẹn wá àfà táwọn mùsùlùmí ń béèrè àwọn ìbéèrè ẹ̀yìn àfà ẹ bá wọn ṣàlàyé ojú wo òun lẹ̀sìn fi wo àwọn tó ń ṣẹlẹ̀ yìí pàápàá tí àwa mùsùlùmí tó ń gba àwẹ̀ lọ́wọ́ abẹ lọ́hùn kó gba àwẹ̀ nìkọ̀ọ̀kan wa. ní àkọ́kọ́ àwa tá a jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká kọ́ lọ ọmọ àti gbogbo ayé kódà ní tí èè ṣe mùsùlùmí tá a bá ti rí àjàkálẹ̀ àrùn kan tó bá ti lè ṣẹ́yọ báwọn ẹ gbà pé ìbínú ọlọ́run ni ìyà ọlọ́run kọ́lọ̀ nǹkan bá ní ká ìyà yìí kú òfin gbogbo wa kẹ́nìkan mọ̀mọ́ rò pé àwọn kálíbà àwọn èèyàn kan ni ló ń ṣẹlẹ̀ sí tíyà ọlọ́run bá dé kọ̀ mọ olówó kọ̀ mọ lòsì kọ̀ mọ ọkùnrin bẹ́ẹ̀ náà ni kọ̀ mọ obìnrin àwọn ẹ̀rí pọ̀ tó ń fi yé wa pé tá a bá ti ríru àjàkálẹ̀ àrùn báyìí ọlọ́run bá ń bínú ni ìyà sì ni látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run kọ́là wa. jama ẹ jẹ́ ká wo bí àdìsí ẹyọ kan àbí meji. wọ́n ní wa muslim nínú àdìsí amiru ọmọ saad wọ́n ní anna rojulan saala saad abuna abi waqas radiyallahu anhu ani tọ̀hún wọ́n lẹ́nìkan ọwọ́ bi saabe pataki saad abuna abi waqas o ń bi nipa pe tó bá di pe ajakale arun iru coronavirus tó lagba lágbàáyé ó ń bí pé tírú àwọn nǹkan báyìí bá wá ṣẹlẹ̀ kí ni tí wọ sáàdù ọmọ àbí wakọ́s sáàdù bùnà àbí wakọ́s ká lè mọ̀ dáadáa ara àwọn sàábé mẹ́wàá tí wọ́n gbàwé àlùjànnà látàyé ara àwọn kìbárù sọ̀hábà àwọn sàábé tán nímọ̀ tí wọ́n sì láázámọ̀ tán dún nímọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n nígbà tó wá béèrè fàkọ́ọ́lá usama bunu zayd radiyallahu anhu àyànà òkú bírù kàánì ó ní sórí ìwọ arákùnrin tó wá béèrè béèrè usama ní jẹ́ ń fún ọ nírò nípa tó o yìí mo fẹ́ tí ara mi gbọ́ tànàbí ń sọ báyìí pé uwa azabon aorijizon àrùsálàwúlọ́wù alátọ́ ifatin mímbà ní israel ó ní sórí kájàkálẹ̀ àrùn ọ̀sẹ̀lẹ̀ ìyà azab punishment ìyà ni látọ̀dọ̀ ìnira ìfòòró ìdààmú ẹgbẹ́ wàhálà ní látọ̀dọ̀ ọlọ́run o ọlọ́run rán sí àwọn kan nínú àwọn ọmọ ìsírẹ́lì nígbà tí wọn ò gbọ́ tọlọ́run tí wọn ò gbà tọlọ́run gbogbo ayé àwa náà kọ tọlọ́run àgbà tọlọ́run ṣèbáyé ìlà wà táwọn èèyàn tá à ń para wa ṣé coronavirus náà ní ń para wa ìlú ìlà wà tí wọ́n ti ń rí àwọn ọ̀gbun kòtò tí wọ́n ti ń pa àwọn èèyàn ìlú ìlàwà tóbìnrin àtobìnrin tí wọ́n ń ṣe tọkùnrin àtobìnrin máa ṣe ìlú ìlàwà àgbáyé ìlàwà táwọn èèyàn èèyàn àtajá tí wọ́n ń ṣe márẹ́jì ìlú ìlàwà tẹ̀yìn èèyàn tẹ̀ ń dín òṣùwọ̀n kù ìlú ìlàwà táwọn obìnrin donísìnà tí wọ́n daṣẹ́ wò ìlú ìlàwà tó di wípé àwọn ọkùnrin wọ́n múra bí obìnrin ìlú ìlàwà tí kálukú ti di olè tá à ń kówó òlú jẹ ìlú ìlàwà tí kálukú ti dẹni tí ò ṣe lọ́hùn mọ́ jẹ̀mọ́ orílẹ̀-èdè àgbáyé ìlà wàṣẹ́ tọ́jẹ́ pé ìwà àbàjẹ́ òun ni tá à ń ṣe jẹ̀mọ́ kẹ́nìkan mọ̀ yọrọ ẹ̀ lẹ́ o pé èmi mọ́ o gbogbo wa lájọ dá wàhálà tó wà ńlẹ̀ yìí kò sẹ́ni tí ọ̀dà sínú wa sàbẹ́ pàtàkì yìí ó wá ń ṣàlàyé pé ìyà ni látọ̀dọ̀ ọlọ́run o kódà ọlọ́run lò fáwọn ọmọ ànábì àwọn ọmọ bànú ìsọ̀rọ̀ ìlà àwọn israelite nígbà tí wọ́n gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu ó ní kódà áó àbí bẹ́ẹ̀ kọ́ gan ọlọ́run tó lò fáwọn èèyàn kan kánú kọ́bílà kan tọ́já sí pé wọ́n ṣáájú yín tí wọn ò bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ọlọ́run á máa mú yàwá lẹ́ẹ̀kọ̀ọ̀kan báwọn ìlọ́fà tọ́jẹ́ pàwọ́ tá a jẹ́ mùsùlùmí ẹ má jẹ́ káwọn èèyàn ọba yìí máa ní àbákìdá yín jẹ́ káwọn èèyàn máa wá rò pé àwọn ìlú kan lágbàáyé àwọn náà hun àìsàn coronavirus jàmáà tí wọ́n bá ń tọ́lọ̀ wọn fún wọn ṣe ń kọ́ ẹ tètè jẹ́ àpadà sọ́dọ̀ ọlọ́run ọba ń bínú ẹ jẹ́ àpadà sọ́dọ̀ ọlọ́run ọba fẹ́ jayé níyà kọ́lọ́run kọ́ mọ̀jẹ̀ gbogbo wa ń yà ẹ wo bí fòòró ṣe bá gbogbo ayé àlè kójọ ní mọ́sálásí jimọ̀ mọ̀ báyìí ó lé lọ́sẹ̀ mẹ́ta mẹ́rin tá a ti kírun jímọ̀ kẹ́yìn umura ò lè wáyé nu Ramadan Saudi Arabia ti declare rẹ àánú ọlọ́run o fi lọ́dún yìí kọ̀sẹ́ni tó lè nù bẹ́ẹ̀ bá ṣe ẹ wá rí i pé dojúmọ́ òun làwọn tó ní coronavirus òun ni wọ́n ń pọ̀ sí lágbàáyé jẹ̀mọ́ fàfírù ìlàlá kágbàpọ̀ lọ́wọ́n ọba ọfẹ́ fìyà jẹ wá ṣùgbọ́n ní Ramadan la wà yìí òjò ìyà ti sú lórí àwọn kan tó lọ Ọlọ́run dẹ̀ bá wọn kà kú ìyẹn kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbọ́yé nínú àdíìsì sọ̀rọ̀ muslim tá a wá ń ṣàlàyé lọ yẹn anabi wa muhammad sallallahu ó ní fàyíbà sẹ̀mẹ́ìtàn bíi bẹ̀ àrùbẹ́ẹ̀n fàlàtẹ́dúkùlù ha àlẹ́ tẹ́ ẹ bá wá gbọ́ pé àjàkálẹ̀ àrùn fáírọ́ọ̀sì kan ṣẹlẹ̀ ń bì kan pàápàá gbogbo àwọn àìsàn míì tó bá ti wà contagious tó jẹ́ pé ẹnìkan lè kó látara ẹlòmíì ànábì ni ẹ má wọnú ìlú ń lọ o ẹ má wọnú ìlú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jádarí tẹ́ ẹ jẹ́jọba wa náà àwọn nǹkan tẹ́sí Islam sọ là ń mú wá díẹ̀ díẹ̀ mo sọ pé páàtì eléyìí lè yanjú ọ̀rọ̀ coronavirus bí ní làámọ̀ mú tẹ́ ẹ fi gbọ́ yé anábì ní ẹmọ́ wọnú ìlú yẹn wa idha dakhala alaykum fala takhruju min àfirọ́rọ̀ ẹ̀yin tó bá wá jásí pé ní ìlú kan lẹ wà àìsàn yẹn wá wọnú ẹ̀ ẹ̀rí pé tẹ́ bá wọ nàìjíríà as a case study from one state to another tá a bá wò ẹni tó bá mọ́nítọ̀ bí nọ́mbà yẹn ṣe increase ọ̀pọ̀lọpọ̀ àwọn stéètì táwọn náà padà ní àìsàn coronavirus tẹ́ ẹ bá wo index ẹ̀ ibi tán ti ń trace wá èyí tó pọ̀ jù láti Lagos yẹn tí international airport wà náà ni tàbí látàbújá international airport wà àwọn ìjọba wa náà iṣẹ́ ń bẹ tẹ́ ṣe fún wa náà lù ọlọ́run máa tọ́ yín sọ́nà yóò máa bá ní kún yín lọ́wọ́ bó ṣe ṣẹlẹ̀ àkọ̀yẹ àwọn èèyàn wọ náà lù wá wá ní tí Islam sọ nìyẹn bẹ́ẹ̀ náà làwọn tìlú wa náà gbọ́dọ̀ jáde anábì ní tó jẹ́ pé àìsàn burúkú ìbá ṣẹlẹ̀ ìlú tó bá wà ẹ mọ́ wọbẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ bá ti wá wà náà lù ẹ mọ́ jáde òfin rọ̀rùn kẹwàá sọ pé ń sá pé à ah, ìdẹ̀ka ìsòmù mi bọ́ yóò ti mú ọtọ́ ọmọ iná lọ́wọ́ àfà tó jẹ́ ọmọ ọ̀pọ̀ lágbàáyé àìlóńtànà bí àsálà ń sọ yìí òun ni torí náà kákọ́ gbà wípé àìsàn coronavirus àbáwọn àìsàn míì tó bá jọ tó di pọ́ gbá kálukú mú kí mùsùlùmí ọkọ rí i pé ìyanilátọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run bá àlékè ọlá kọ́mọ̀ sí wa lẹ́ni tí yóò jìyà nínú tí ìsìláàmù wa kọ́ wa ni pé tó bá ti ṣẹlẹ̀ báwọn kámọ̀wọ́ náà lù tó bá wà ẹ̀yin tẹ́ bá ti wà ní òlu yẹn ẹ má jáde ìyẹn kọ́ jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tí a rí yanjú ní eléyìí. nǹkan ẹlẹ́ẹ̀kejì táwa rí yanjú táìsàn ibà wa ṣẹlẹ̀ àbáwọn àjàkálẹ̀ àrùn ó ṣẹlẹ̀ láwọn ìlú ṣẹ̀rí àwa fún wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ ọlọ́run ni wà látúlè kú bí àìdí kún ìlà tàhálùkà Quran chapter two verse one ninety five ọlọ́run ni ẹ má fọwọ́ ara yín fa ìparun o ẹ fọwọ́ ara yín ẹ fi pa ẹ má don't cause destruction for yourself ètò lè fa wàhálà báyìí táìsàn yìí ọmọ wa jà ọlọ́ọ̀ni ẹ fa kí wàá làwọn nǹkan ní ìtẹ̀sìn sọ àwọn àmọ́ ṣàlàyé ẹ̀ ní part two àwọn ìlànà ànábì sallallahu alaihi wasallam nípa tí a bá ti rí pé pandemic àwọn àjàkálẹ̀ àrùn ti ń kárí ayé a padà máa yanjú ẹ̀ kọ́lọ́n kó tọ́ wa sọ́nà o kó já sórí rẹ̀ ayé àtijọ́ ògbéǹde alkiyama ilé ẹ̀kọ́ mufiluna high school àwọn náà so onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pè wá zero eight zero five títí òru ọ̀la tá a tún máa pàdé inú ọmọ ayélujára Islam Rasheed Hashim Abu Anas Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.